praise the lord ẹ jẹ́ ká ké hallelujah fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣe iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa ẹ jẹ́ ká ké hallelujah mẹ́ta ó yá o hallelujah hallelujah hallelujah hallelujah ògo ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa ah, nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹja ló bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ fún àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tá à ń ké pè tó sì ń dá wa lóhùn pẹ̀lú ìyanu ọlọ́run tí ò kọ àdúrà wa sí wa ọlọ́run tí ò dojú àdúrà tiwa ọlọ́run tó ń tì wá lẹ́yìn tí òjò kójó tì wá nínú ìrìn àjò ayé wa àdúrà pé o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọba àwọn ọba olúwa àwọn olúwa a fi ọpẹ́ fún ọ a fi ògo fún ọ a fi ìyìn fún ọ adúpẹ́ fún àánú tí a rí gbà adúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ fi dì wá mú adúpẹ́ torí pé kógun èso borí wa ẹ jẹ́ kógun ọ̀tá borí wa ẹ jẹ́ àṣubú ara ẹ jẹ́ àṣubú ẹ̀mí wàhálà àti ìdààmú ẹ̀jọ́ jẹ́ ìpín wa nínú ìrìn àjò ti ọjọ́ tòní lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa ẹja bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa gba ẹ̀yìn wa olúwo ṣeun adúpẹ́ fún ààbò adúpẹ́ fún ìpamọ́ adúpẹ́ tó dúpẹ́ ẹ̀jẹ̀ kí ewu tó ń bẹ nínú ọjọ́ tòní ẹ̀jẹ̀ kó wu wá ẹ̀jẹ̀ oríwo gbàbọ̀dẹ̀ ọ̀tá lórúkọ jésù kristi olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ẹja máa dúpẹ́ olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe ọlọ́run tó ń tọ́jú wa ọlọ́run tí ò já tọrọ jẹ ọlọ́run tí ò já da láìní agbé ọ̀gá àyàn olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tó ń bu àṣírí wa ògo yìí orúkọ yín olúwa ẹ̀bí mọ́ gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn ẹja dúpẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ yes adúpẹ́ àfìyè fún ọ àfògo fún ọ olùgbàlà ó ṣe ẹ̀mí mò ṣe bàbá jésù gbọ́ ọpẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa bàbá jésù gbọ́ ọpẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa adúpẹ́ lórí ọmọ adúpẹ́ lórí ọkọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí gbogbo ìdílé wa agbé ọ̀gá àyànlógo arúgbátorípẹ̀ ẹ̀já gba ìròyìn ìbànújẹ́ lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù kristi olúwa wa à ń lọ síwájú ọlọ́run à ń lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé bá ní gbogbo ibi ti kùnà kí jésù kó jọ kó dáríjì wa kó pa ìṣẹ́ wa rẹ́ kó fi agbára ẹ̀jẹ̀ rẹ̀ kó fi sọ ẹnìkọ̀ọ̀kan wá di mímọ́ àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù bàbá àwa síwájú wọ Ọlọ́run lálẹ́ tó bá ní gbogbo ibi tá a ti kùnà olúwa jọ dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa járí àánú gbà olúwa járí àánú gbà olúwa járí àánú gbà olúwa járí àánú gbà ẹ̀mí mọ́ pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ ètò lè dènà àdúrà wa lálẹ́ bàbá olúwa dáríjì wá ẹ̀mí mọ́ pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹnì kọ̀ọ̀kan lórúkọ jésù kristi jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà lórúkọ Jésù jẹ́ ká rí àánú gbà lórúkọ Jésù Olúwa já rí àánú gbà Olúwa já rí àánú gbà ẹja béèrè fún àánú pé Olúwa nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí jẹ́ kí n rí àánú gbà Olúwa fi àánú gbọ́ tèmi Olúwa fi àánú gbọ́ tèmi Olúwa fa àánú gbọ́ tèmi jẹ́ kí n rí àánú jẹ́ kí ọmọ mi ó rí jẹ́ kí ìdílé mi ó rí Olúwa ṣàánú fún wa yes ẹja gbàdúrà Olúwa jọ ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa fàánú gbọ́ tèmi jésù kristi olúwa wá a ó gbàdúrà a ó sọ fọlọ́ pé nínú ìpéjọpọ̀ àdúrà talẹ̀ ọlọ́run àwọn ọmọ ogun olúwa já gbogbo ìdè gbogbo ìdè tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá mi já ẹ̀mí mọ́ tú mi sílẹ̀ kó sọ mí di òmìnira pátápátá ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá tó bá ní gbogbo èdè tá a gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá wa já yes ẹ̀mí mọ́ já gbogbo èdè wa sọ wá di òmìnira ọlọ́run àwọn ọmọ ogun sọ wá di òmìnira sọ wá di òmìnira sọ wá di òmìnira olúwa já gbogbo èdè olúwa tú wa lẹ̀ sọ wá di òmìnira olúwa sọ wá di òmìnira lórúkọ jésù olúwa sọ ẹnìkọ̀ọ̀kan wá di òmìnira yes olúwa sọ wá di òmìnira gbogbo èdè èṣù gbogbo èdè ẹ̀ṣẹ̀ gbogbo èdè ọ̀tá lára wa olúwa finá já ẹ̀mí mọ́ já ìdè lórúkọ jésù olúwa já ìdè olúwa tú ìdè ọlọ́run àwọn ọmọ ogun já ìdè já ìdè tú ìdè jésù já ìdè jésù tú ìdè jésù já ìdè jésù tú ìdè jésù já ìdè limaku sindalikapo safa judea olúwa tú gbogbo ìdè sọ wá di òmìnira ọba àwọn ọba sọ wá di òmìnira olúwa sọ wá di òmìnira olúwa olúwa já gbogbo ìdè ọ̀tá lára wa olúwa já gbogbo ìdè ayé lára wa olúwa sọ ẹnì kọ̀ọ̀kan wá di òmìnira jésù kristi olúwa wa a ó gbàdúrà a sọ fọlọ́run pé olúwa tó bá ní gbogbo ogun tí mo gbúbọ̀ ní òpéjọ pàdúrà ti alẹ́ yìí olúwa bá mi ṣẹ́ wọlẹ̀ mo tọ̀ wá olúwa olúwa ṣẹ́ ogun ayé mi wọlẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ogun tí ẹnìkọ̀ọ̀kan wá gbúbọ̀ ní òpéjọ pàdúrà yìí bóyá ogun lórí iṣẹ́ wa ni bóyá ogun nínú àgọ́ ara wa ni bóyá ogun nínú ìdílé wa ni lórúkọ jésù olúwa ṣẹ́ wọlẹ̀ ogun ogun lórí ọmọ ogun lórí ọkọ lórí aya àìkọ́dábà sídìkà pọ́nìyàkà sẹ́ńpọ̀ jìyà olúwa ṣẹ́wọlẹ̀ olúwa ṣẹ́wọlẹ̀ olúwa ṣẹ́wọlẹ̀ olúwa ṣẹ́wọlẹ̀ ẹja gbàdúrà olúwa ṣẹ́gun ayé mi wọlẹ̀ mo tọ́ wá olúwa olúwa bá ayé mi pàdé olúwa olúwa kọlu ogun ayé mi mo tọ́ wá mo tọ́ wa mo tọ́ wá o bá mi ṣe tèmi bàbá àtọ́ wá o àwọ̀ wá o wa o bá wa ṣe tiwa bàbá olúwa gbogbo ogun tá a gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí ẹja sọ fọlọ́run olúwa wó dànù gbogbo ogun àlákàlà yes so ẹlòmíì ò lè ṣe kó mọ́ làlàkàlà oorun kan àlákàlà kan ni ẹja gbàdúrà tó bá ní gbogbo ogun tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí alimaku sindani kapasa fún jídí olúwa wó dànù olúwa wó ogun ayé mi dànù olúwa wó ogun ayé mi dànù olúwa wó ogun ayé mi dànù gbogbo ogun lórí ọmọ lórí iṣẹ́ gbogbo ogun tó ń jà mí gbogbo ogun ogun tó ń ja ọmọ mi tó ń ja aya mi tó ń ja iṣẹ́ mi tó ń ja ìdílé mi olúwa wó dànù alimaku sindali kapa ogun ayé mi kó máa gbọ́fà olúwa ta ogun ayé ẹnì kọ̀ọ̀kan wa lọ́fà yes ẹja gbà kò sẹ́ni tó mọ ọjọ́ tí ọlọ́run yóò bá pàdé yes ẹja sọ fọlọ́run pé olúwa ta ogun ayé mi lọ́fà lálẹ́ yìí gbogbo ogun àlákàlà gbogbo ogun ojú oorun lórúkọ jésù olúwa finá sundana alimaku sindalika pasafo jirika polia gbogbo ogun tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà ẹ lórúkọ jésù olúwa jọ gbiná sọ̀rọ̀ jésù kristi olúwa wa jésù olúwa wa a gbàdúrà a sọ fọlọ pé nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa jẹ́ kí gbogbo eré mi ó tẹ̀ mí lọ́wọ́ yes olúwa fi eré mi lé mi lọ́wọ́ olúwa àǹfààní mi olúwa filé mi lọ́wọ́ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo eré ayọ̀ tó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa olúwa filé wa lọ́wọ́ yes olúwa fi ire wa lé wa lọ́wọ́ ọlọ́run tó ń jẹ́ ìyanu ọlọ́run tó ń ṣe ìyanu ire wa lórúkọ jésù jó tẹ̀ wá lọ́wọ́ jó tẹ̀ wá lọ́wọ́ jó tẹ̀ wá lọ́wọ́ jó tẹ̀ wá lọ́wọ́ wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu ọlọ́run àwọn ọmọ ogun fi rí ayọ̀ wa lé wa lọ́wọ́ fi ìṣẹ́gun wa lé wa lọ́wọ́ olúwa wa bá wa pàdé bàbá jésù wa bá ayé wa pàdé fi ire wa lé wa lọ́wọ́ olúwa olúwa fi ire ayọ̀ wa lé wa lọ́wọ́ fi ire wa lé wa lọ́wọ́ fi ire wa lé wa lọ́wọ́ jésù kristi olúwa wa jésù olúwa wa so a gbàdúrà a sọ fọlọ pé tó bá dé gbogbo àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀dákẹ́dá àwọn ẹ̀mí síkìmísì èyí e- e tó ń bá òkùnkùn ṣiṣẹ́ àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́ lálẹ́ àwọn àwọn àwọn ẹ̀mí àfogunjani gbogbo àwọn ẹ̀dákẹ́dà láyìíká àti àyídá ibi tí mo wà olúwa gbé wọn dè olúwa finá sun wọn dànù ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo ẹ̀dákẹ́dà gbogbo ìmísí òkùnkùn agbẹ́yìndè àìkọ́dà basilikapa iná olúwa kọjọ irun olúwa dáná sun wọn àwọn ẹ̀mí tó ń gbé àdúgbò ibi tá a wà àwọn ẹ̀mí àfogunjani àwọn ẹ̀mí àdènà ni àwọn àwọn ẹ̀mí tí ń dènà eré ayọ̀ ẹni lórúkọ jésù iná olúwa kó jó yín dànù olúwa dáná sun wọn olúwa kọlù wọn àìkọ́ba simple jírika polia tó bá dé gbogbo àwọn ìdákẹ́dà tó ń bá tó ń bá òfurufú ṣiṣẹ́ àwọn ẹ̀mí tó ń tinú kí jáde àwọn ẹ̀mí tó ń tilẹ̀ jáde lórúkọ jésù idà olúwa kó bẹ̀ yín dànù olúwa bẹ̀ wọ́n nídà àìkọ́ba sinfojidia ẹ̀mí má bẹ̀ wọ́n nídà olúwa bẹ̀ wọ́n nídà emeke sedelikapa aliaba sanfojidia àwọn ẹ̀mí tó ń gbàbọ̀dì olúwa bẹ́ wọn nídà olúwa finá sí wọn dànù lórúkọ jésù ẹgbẹ̀yìn dè aliaba sọfọ jíde gbogbo ẹ̀yìn ẹ̀mí òkùnkùn lórúkọ jésù ẹwọnú ìdè yes yes yes olúwa fi dè wọn olúwa dáná sun wọn olúwa kọlù wọn olúwa tàn án lọ́fà olúwa tàn án lọ́fà olúwa tàn án lọ́fà jésù kristi olúwa wa alẹ́ yìí a fẹ́ gbàdúrà a fẹ́ béèrè fún ìrànlọ́wọ́ látòkè help from above so ẹ rí i pé a gba díẹ̀ nú àdúrà yẹn ní ọjọ́ monday fún àwọn tó join àdúrà ní ọjọ́ monday ṣùgbọ́n mo fẹ́ ká tún àdúrà yẹn gbà a fẹ́ focus lórí ìrànlọ́wọ́ help from above ṣẹlẹ̀ tó bá tó nǹkan kan tí gbogbo wa nílò òun náà ni ìrànlọ́wọ́ so kò sẹ́ni tí ó lè sọ pé òun nílò ìrànlọ́wọ́ in one way or the other so tá a bá wo ayé wa tá a bá wo ìgbésẹ̀ wa tá a bá wo gbogbo ìrìn àjò wa so a rí i pé in one way or the other a nílò ìrànlọ́wọ́ tẹ́ bá wo ìwé ìwé psalm forty six verse one so ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bíbélì sọ pé ó ní God is our refuge and strength a very present help in trouble ó ní ọlọ́run wa ní ibi ààbò àti ibi agbára wa ìrànlọ́wọ́ nínú ìpọ́njú a very present help in time of trouble ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tẹ́lá wo psalm forty four verse twenty six ó ní ó ní arise for our help and redeem us for your mercy's sake ó ní dìde fún ìrànlọ́wọ́ wa àwa náà fẹ́ gbàdúrà a fẹ́ sọ fọlọ́run kọ́lọ́run kó ṣe kí ni ha kó dìde o kó dìde o tẹ́bá wo psalm forty verse thirteen ó ní ó ní ó ní be pleased o lord to deliver me o lord make haste to help me ó ní yára láti ràn mí lọ́wọ́ psalm thirty eight verse twenty two ó ní make haste to help me o lord my salvation make haste yára torí pé tó o bá tètè dìde tó bá lọ pẹ́ jù nǹkan lè bàjẹ́ Yes, it was Psalm 30, verse 10. Only hear, O Lord, and have mercy on me. Lord, be my helper. Psalm 30, verse 10. Only, only, only ní ó ní gbọ́ Olúwa kó o sì ṣàánú fún mi. Wá jẹ́ ìrànlọ́wọ́ mi. Ẹ jẹ́ àná gbàdúrà. A sọ fọ́nà Olúwa mo ti dé lálẹ́ yìí. Olúwa wá ràn mí lọ́wọ́ àdúrà tá a fẹ́ fọkọ prayer point kan yẹn ni o olúwa wá ṣe kí ni ní gbogbo ọ̀nà bàbá jésù jọ wá ràn mí lọ́wọ́ mo nílò ìrànlọ́wọ́ báyìí mo ìwọ ní ìrànlọ́wọ́ nínú ìpọ́njú wá ràn mí lọ́wọ́ olúwa dìde fún ìrànlọ́wọ́ mi olúwa bẹ̀rẹ̀ lọ́wọ́ dìde fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù ah bàbá tí o bá ràn mí lọ́wọ́ kò sí síbi tí mo fẹ́ gbégbà olúwa wá ràn mí lọ́wọ́ àìkọ́dá bá sídìkà pọ́nibà sáfà jùdíà ẹ jẹ́ ká máa gbàdúrà olúwa wá ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ yes olúwa wá ràn wá lọ́wọ́ yes ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ nínú ìpọ́njú ìrànlọ́wọ́ nínú ìpọ́njú wá ràn wá lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn ayé mi lọ́wọ́ olúwa ràn àwọn ọmọ mi lọ́wọ́ olúwa ràn ìyàwó mi lọ́wọ́ wá ràn ìdílé mi lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ bàbá jésù dìde olúwa dìde fún ìrànlọ́wọ́ wa yes ọlọ́run tó pọ̀ ní pàtì agbára ọlọ́run ìrànlọ́wọ́ nínú ìrànlọ́wọ́ nínú ìrànlọ́wọ́ olúwa dìde fún ìrànlọ́wọ́ wa olúwa wá ràn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ bàbá jésù wá ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ mo fẹ́ràn lọ́wọ́ ayélujára sindali kapa olúwa wá ràn mí lọ́wọ́ mo ń wojú rẹ fún ìrànlọ́wọ́ lórúkọ jésù olúwa dìde olúwa dìde nínú ipa àti agbára rẹ kó ràn mí lọ́wọ́ ràn ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ wá ràn wá lọ́wọ́ olúwa ẹ gbàdúrà olúwa wá ràn wá lọ́wọ́ wa ẹ̀mẹ́ta la gbà á tún gbàǹgbà kólúwa wá dìde fún ìrànlọ́wọ́ mi yes ní gbogbo ibi tí mo ti ní gbogbo ibi tí mo ti rántí ìrànlọ́wọ́ olúwa dìde nínú ipá àti agbára rẹ torí pé o jẹ́ ọlọ́run àánú olúwa wá dìde wá ràn mí lọ ní gbogbo ọ̀nà ràn mí lọ́wọ́ olúwa gbé ràn lọ́wọ́ dìde fún mi ẹjẹ́ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù wá ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ olúwa àlèmàkú síndẹ́lì olúwa gbèrè lọ́wọ́ dìde fún wa bàbá jésù ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ lórúkọ jésù ràn wá lọ́wọ́ lórúkọ jésù ràn wá lọ́wọ́ lórúkọ jésù ràn wá lọ́wọ́ gbèrè lọ́wọ́ dìde fún wa ọlọ́run ìrànlọ́wọ́ nínú ìpọ́njú olúwa dìde fún ìrànlọ́wọ́ wa wá ràn wá torí pé ẹ ọlọ́run ìrànlọ́wọ́ torí pé ẹ ọlọ́run àánú ah Baba jésù wá ràn wá lọ́wọ́ olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún wa máìlímà síndálì kapó sáfọjúrì kapólìà ràn wá lọ́wọ́ olúwa ràn ayé wa lọ́wọ́ ràn iṣẹ́ wa lọ́wọ́ ràn àwọn ọmọ wa lọ́wọ́ ràn ọkọ lọ́wọ́ ràn aya lọ́wọ́ ràn ìdílé wa lọ́wọ́ lórúkọ jésù ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ jésù olúwa wa a tún gbà nígbà kẹta so a tún sọ fọlọ pé wá dìde fún ìrànlọ́wọ́ mi o olúwa dìde olúwa dìde láti ràn mí lọ́wọ́ wá gbé ìrànlọ́wọ́ dìde fún mi ìrànlọ́wọ́ láti òkè wá mi ò sọ pé ìrànlọ́wọ́ láti abroad o ìrànlọ́wọ́ láti ọ̀run wá ìrànlọ́wọ́ láti òkè wá olúwa rán sí mi olúwa gbèdìde fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìrànlọ́wọ́ láti òkè wá lè má kó sádà lè má sínfò jíríkà pólíà olúwa wa ràn wá lọ́wọ́ gbé ìrànlọ́wọ́ dìde fún wa ní gbogbo ọ̀nà tí a ti ń retí ìrànlọ́wọ́ olúwa dìde olúwa dìde olúwa dìde àìkọ́ba sẹ́fọ̀ jírika pọ́lìà olúwa wa ràn wá lọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ wa olúwa ẹ̀mí máa dìde gbé ìrànlọ́wọ́ dìde ọlọ́run ìrànlọ́wọ́ olúwa ràn ìrànlọ́wọ́ gbé dìde fún wa ìrànlọ́wọ́ láti òkè wá lórúkọ jésù olúwa gbèdéde olúwa ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ olúwa ràn ayé wa lọ́wọ́ ràn iṣẹ́ wa lọ́wọ́ ràn ìdílé wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ olúwa ràn wá lọ́wọ́ olúwa lórúkọ jésù ràn wá lọ́wọ́ olúwa lórúkọ jésù ràn wá lọ́wọ́ olúwa lórúkọ jésù ràn wá lọ́wọ́ olúwa lórúkọ jésù ràn wá lọ́wọ́ olúwa afẹ́kẹ́ break protocol láti ràn wá lọ́wọ́ olúwa break protocol tó bá ní àwọn protocol tó yẹ bẹ́ẹ̀ kẹ́ break olúwa break protocol láti gbé ìrànlọ́wọ́ dìde fún wa láti ṣàánú fún wa olúwa dìde nínú agbára ńlá rẹ kó ràn wá lọ́wọ́ jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ́pọ̀ tó bá ní gbogbo agbára tó ń dojú ogun kọ àwọn olùrànlọ́wọ́ mi <laughs> olúwa kọlù wọn ìgbà míì ìrànlọ́wọ́ lè fẹ́ dìde yes ẹ rí i pé a gbàdúrà yẹn láàárọ̀ yìí kí mo sọ débẹ̀ ni pé ìgbà mi àwọn agbára òkùnkùn wọ́n lè wọ́n lè wọ́n lè fi ìbòjú bòyàn láti má jẹ́ kí olóore èèyàn kó rí yàn yes tẹ́ bá wo ìwé John chapter five tẹ́ bá wo láti verse one to fourteen wọ́n ní Jésù lọ sí ibi adágún odò Bethesda so wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alárùn àwọn aláìsàn àwọn arọ àwọn amúkùn àwọn afọ́jú tó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ni Jésù wò sàn kí ni àwọn yòókù ó dàbí pé kò tiẹ̀ rí wọn ẹnìkan ló rí ó ṣeé ṣe <laughs> kó jẹ́ pé ìbòjú ti bò wọ́n ìbòjú tí ò jẹ́ kí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ ó ti bò wọ́n so nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé àwọn agbárokùn wọ́n máa ń gbógun ti olùrànlọ́wọ́ èèyàn gbà mí wọ́n lè fi sínú ogun torí pé ẹni tí ó ràn yàn lọ́wọ́ gan tó bá wà ní ogun bó o ló ṣe fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ jẹ́ gbàdúrà ẹja sọ fọlọ́ polúwa tó bá ní gbogbo ogun tó ń dìrìnà lọ́wọ́ mi lọ́wọ́ tó bá ní gbogbo agbára tó ń dí ìrànlọ́wọ́ mi lọ́wọ́ tàbí àwọn olùrànlọ́wọ́ mi olúwa kọlù agbára náà kó fi náà sun wọ́n dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun tó ń dí ìrànlọ́wọ́ lọ́wọ́ gbogbo ogun gbogbo ogun tí àwọn ọ̀tá ń gbé ti olùrànlọ́wọ́ mi lórúkọ jésù olúwa bí ogun náà wò àwọn agbára tó dojú ogun kọ olùrànlọ́wọ́ tàbí ìrànlọ́wọ́ lórúkọ jésù olúwa kọlù wọn olúwa fà wọn ya jésù kọlù wọn jésù fà wọn ya jésù kọlù wọn. àyílímà sìndáyìlì kapa àyílíà àyíkọ́ba sàfàjìdì kapa olímà sàfàjìdìà gbogbo àwọn alágbára òkùnkùn gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó dojú ogun kọ ìrànlọ́wọ́ nú ayé mi tó ní pé mi ò ní rí ìrànlọ́wọ́ gbà olúwa bẹ́ wọn nídà olúwa fà wọn wa olúwa bí ogun náà wò olúwa bí ogun náà wò olúwa bí ogun náà wò gbogbo àwọn ẹ̀mí tí ń fogun ja olùrànlọ́wọ́ wa gbogbo àwọn ẹ̀mí tó ń blọ́ọ̀kì ìrànlọ́wọ́ tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ wá wa rí lórúkọ jésù ìdà olúwa kó bẹ́ yín dànù olúwa bẹ́ wọn nídà iná olúwa olúwa fi jó wọn dànù olúwa dáná sun wọn jẹ́kìtì dáná sun wọn jẹ́kìtì kọlù wọn olúwa fa ìjọba wọn ya olúwa wó wọn palẹ̀ kó dáná sun wọn jésù kristi olúwa wa agbádùn abẹ́rẹ́ fún ẹ̀mí olùrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ gangan ni olùrànlọ́wọ́ òdi ọ̀run ẹ̀já sọ fọlọ́ wá wọ̀ mí lágbára ẹ̀mí mọ́ gbọ́nú mi lọ ẹ̀mí olùrànlọ́wọ́ láti ọ̀run wa olùtùnú gbọ́nú ọkàn mi lọ gbé mi wọ̀ fún mi ní agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ fún mi ní agbára tó borí gbogbo ogun èṣù fún mi ní agbára tó borí gbogbo ogun ọ̀tá ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí mímọ́ olùtùnú olùrànlọ́wọ́ òdi ọ̀run wá wọnú ẹnì kọ̀ọ̀kan wa lọ olúwa wọnú wa olúwa mẹ́sí wa ẹ̀mí mọ́ gbé wa wọ̀ gbé wa wọ̀ jésù mẹ́sí wa àìkọ́dá bíi síndíkàpọ́lìà ẹ̀mí mọ́ gbé wa wọ̀ olùgbàlà mẹ́sí wa ẹ̀mí mọ́ gbé wa wọ̀ jésù mẹ́sí wa jésù gbé wa wọ̀ jésù mẹ́sí wa jésù gbé wa wọ̀ ló wà ní agbára ló wà ní agbára agbára tó ṣẹ́gun èṣù agbára tó ṣẹ́gun ọ̀tá agbára tó ṣẹ́gun gbogbo ogun àwọn ènìyàn ká olúwa gbé wa wá dáná agbára sínú wa wá mẹ́sí ẹnìkọ̀ọ̀kan wa sọ wá di alágbára lórí gbogbo ogun tá à ń jà sọ wá di alágbára lórí gbogbo ipá àti agbádá òkùnkùn sọ alágbára jésù kristi olúwa wa. olúwa mi mo dúpẹ́ Deus não vai me mostrar.